بسم الله الرحمن الرحيم إن يهم مني أما يأتي كلمة مهما أما يأتي وأن أقيد مثله مقدمة ويمين أنا كأعتبرت أنا introduction إن الحمد لله عليكم أن عبدنا علومه نحمده ونستعينه يا غنا يا قوة ديا شغمان ونستغفره ديشا ويجي يكون ونستهديه ديسي هو يجي غاجا هون ونستهديه أنا في طولنا أنا استدعى أرهني في خطبة الحاجة المعصورة هم ندعو رسول الله صلى الله عليه وسلم الإمامة الألباني أنوي أن خطبة الحاجة النبي صلى الله عليه وسلم أبي أحاديث ندويني آه خطبة الحاجة أين نمي ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا يا كسر الهول المهم كسره من شرور أنفسنا هون أجري أنا إني أنا وطا ndiye moyo wotana ndiye moyo mwotafe kore onawe ayin ogazeka anfusina ourselves anfusina our mind oyoko because anfus sometimes very jamu sai nafsu ko nafsu bai anfusina ayayi watu wele jami umaro awaga ka ayan ni da kaya ga wannan ko therefore min shururi anfusina hon yidini ayan wai wata kun aya controller eh ni mulki illa ma rahma rabbi wa sayyiati a'malina ati ya da ku sele hon ni ni sele hon ni akore sayyiat akore sayyiat ودي يعلم بتقولنا مني الأخطاء سيئات أعمالنا أقوى من كنا أمريكا من مدان كسين أمريكا من بايع منصر مسلم من يهده الله فلا مضل له ومن من ولا شرد دول جل إنجني ومن يضلل ومن ولا مكروه فما هادي له يعني في خروجه أنك بامي إيه ديكان إنك لا تهدي من أهدرك ولكن الله يهدي من يشاء عطاء أمرك جو أعلى العلمين ادعو إلى سبيل ربك بالحكمة والموئلة الحسنة <clears throat> وعلى النبي من الله بالحكمة حكمة أمري مكان wisdom القرآن. and the فهم form القرآن wisdom is the Quran والموئلة الحسنة أتي حديث يمكن عليه الصلاة والسلام أي متوم النيازي أنا كبلا ابن عباس رضي الله عنهما أو متوم حكمة أو موعظة حسنة وجادلهم بالتي هي أحسن ni palami we going to adini kitabani yeye waihankata naika olela waihankata neyega atin diplomacy lam hankata dahi elehanan non ontomuli abuko inavya dalawan subhanallah anankata nokumiza continue nǹkan ẹ̀sìn náà clear akídà o akídà o sì máa clear apart nínú ìwà ẹsẹ̀ náà bẹ̀rẹ̀ ìgbọ̀lmọ́dún iná rọ̀bọ́kà hú ẹ̀ alámú bí mo dọ́là àtẹ̀dé rẹ̀ ìlú àwọn ọmọ wọn wò há alámú bí mo kúta dé mi. inú sọ ẹ̀ka ìṣòwòtò ṣòwòtò nahal nínú ìwà ẹsẹ̀ náà dàgbà nípa kan just go straight with fọ́ọ̀mù lọ́nà wọlé fún kitab wa sunna ko wa husn al-jidal ti good agreement mu yau ka kai hannu gwani ta halau ila kalimatin sawa in bayna na wa bayna kum da mun jari ya in ya ta mu gwani haka ya ko ya amal kitab in sa ta da mun ta'alau ila kalimatin sawa'in bainana wa bainakum ẹ̀wọ̀n náà kìtàbù lẹ́nu rẹ̀ bí ara kárẹ̀ náà nìkan ọ̀nà rẹ̀ náà kan náà rẹ̀ wọ́n àgbẹ̀ bí nàbà kan aláàmà ولا نشرك بالله شيئا ولا نتهم بعضنا بعضنا الوضع من دون الله يكون هذا أصلا من هنا ولا كان يهم بابا نبدأ من هنا بابا يجو outside that سنين من جدال بابا أو so ومن يضلل فلا هادي له وإنه هنا لا بكوي any amount of soul bí aga ìdánilẹ̀ náà wọ́n mẹ́rin àfihàn ẹ̀ka ẹ̀ka yìí yóò gba kọ́mpẹ́nì alẹ́ dín ní هو guide doesn't because ومن يضلل فلا هادي له أبدا so ومن لك أواقل منهج منهجهم الكتاب بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي أحسن تمام إن الله إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمبتدين أول ما تقول وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما من كيف شاء أن أبو بكر كل شيء إلى النبي سبحانه وتعالى أن أرى الله وحده أن يرى كان لا شريك له أني فأنا الله أنا هكذا أنت ذات له يملي هكذا شريك أمين إذا نقول هذا ولي أكل وأشهد شهادة ọ̀rọ̀ èkó ọdún ìlú weakness kàdákà ọ̀sán ara àpẹẹ̀ká wọ́n ní wáyé lọ́dọ̀ kọ́mà lónìí àmì ṣọ̀hádọ̀ mi wéèrè àmì ṣọ̀hádọ̀ tó lórí òun kọ́ ǹdáni ṣọ̀hádọ̀ tó bàdàn wáyé lọ wọ́dà kàbíyà ọ̀rọ̀ ìfún àkàwé kan lọ́rọ̀ náà rẹ̀ lọ but ó lórí àmà ìgbé ọ̀dà mọ́. <laughs> ẹ̀rọ yìí náà kàní wà pẹ́ẹ́mìtà ṣàhádà ah, rẹ̀ ẹ̀ bí èrè ṣàhádà rẹ̀ bí ọkọ̀ sí inú ká ẹ̀ẹ́dẹ́ ọmọ náà nìyà ṣùgbọ́n kò aṣọ́dù ńlá ìlà ìlà bí máa ná kẹ̀kẹ́ àbẹ̀tẹ̀ náà bí wọn o aṣọ́dù náà nìyẹn I testify I swear ní ṣàhádà rẹ̀. I declare hmm? ka ẹni la ilaha ak ilah wọn náà ní màálùú màálùú ní àtàlù ìṣẹ̀lẹ̀ kò sí ọ̀rọ̀ ìṣúná àkàmà kò sí láàhà ìyàlú ìhù this film mọ́di láàhà يليه إيه؟ تعليها so is that like أحب يحب إيه؟ أما إذا في مضى مثال إن يحب أوكا لعها بمعنى أحبه ويخضع له ويسلم له حتى ويعبده أو يقول أسلام kẹsẹ̀dẹ̀rẹ̀ bá ẹ̀kẹ́ bí fúlànà mẹ́yìn ẹ̀kẹ́ náà. Hmm? so ẹni sọlọ rà dẹ́n dá ẹ̀kẹ́ ẹ̀fẹ́ dàkẹ́ àbúkú ìdẹ́sẹ̀ wá ẹ̀kẹ́ ẹ̀kẹ́ gbọ́dọ̀ náà kàkẹ́ for instance àìsàn ẹ̀mí ni wọ́n àmì dá ẹ̀ka àgbo àgbo náà rẹ̀ hùn sọ̀nà from college, you know, and there's a younger to college. There's a good boy that promote our program. Like Isameka or you. Uh-huh. Mm-hmm. You are carrying everything and do there. Ama, then I don't know that oh, promote our open the issue. Mm-hmm. Mm-hmm. Uh-huh. You don't need Ọmọ ìgbà mọ́ ìgbà yìí, ọgbẹ́dà àyẹ̀kẹ́, ọgbẹ́dà ìṣẹ̀lẹ̀ ìwọ̀n yìí. ọ̀hún lè ọmọ yìí nìyí wọ wọn rò bíkọ́ àbáni ẹ̀rọ ìwé kọ́ wọ́n yìí ìdó mi rí ọ̀hún yìí nìyí wọ wọn àbáni sọ tẹ́jìrìbà oríṣi ìdáná rẹ̀ ọ̀rẹ́dá náà lẹ́yìn ọ̀sọ́rọ̀ rẹ̀ tẹ́jìrìbà kéńtì ọmọ ẹ̀yìn àná الذي خلق الموت والحياة لماذا يبليكم أيكم أحسن عمل أحسن عملا ممكن إسمه أو ذا الكفاية ونبلوكم بالخير والشر فتنة وما زمان إما غمرين إما شر إما نبلاد يكون يعني كذا ملايين أنا رأيت تتنسى أنت دعوني لا فيها أبنى جمالي سوى الله سبحانه وتعالى كم يجي كاين أهو أو ما يكا كمان إيه؟ أكو منه معنى كان أورا منه معنى أو منه معيدة روح سلام لا إله إلا الله كان جواب عن الماء أي يقول ما يزال الله يقول لك لا تسمون دي origin of the reform أنا هي علم الذات الإلهية إن الله يليه أنت despite the fact ka kalima Allah huwa yiji nawe أنا لا بين الماء كثير يجي إن لغة ربيا لك إله يحيان pẹ̀kì ìlàhùn kan ìlàhùn kan náà ní hydrolyze ìlà ọgbẹ́rọ ìlàhàn ọ̀rọ̀ àléhà kọ́ sísè náà ṣe kiri yàrá so bí allah ọ̀hún mi láyé sẹ́nà wọlé yíjùmọ̀ ẹ̀yìn ní mọ́fúnná ẹ̀yìn jẹun wọ́n gbà kàlà wọ́n amma ila ilahan kare ya ka gbogbo mara rama ya yi ri bi yi wani wahdahu kunyara idan ka ku wahid wahdahu kunyara ya ce ce la sharika lahu ka ba ku wahidan sai an yi isnan waro wahdahu tare da ka isnan lahu an yi baka isnan lahu wahid da wa isnan waro وحده أو كان أنا أحد أو بورا أك أحد بيني واحد لا ثاني له أو يكون أن وحده أن يعمل ذلك لا شريك له أي شريك شريك دي يكون ثاني أن إلى الشرك هو إذا مستمدنا nǹkan àkọ́ǹtì ní ìdájọ́ yẹn tó ṣàríkìnì ní àwọn ṣàríkìnì join náà ọ̀rọ̀ sí máa kàkó wà join ní sẹ́fà kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ àdéhùn náà náà kọ̀ọ̀tọ́ ẹ̀rọ àná dọ́kà ní sinafáà sábẹ́ nìkó orí ìdú án òṣàríkàwò ní sikuma gbọ́ ọ̀rọ̀ àdéhùn náà hmm? so ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà join ní ìlú yìí ọmọbìnrin náà náà láṣẹrí kàlámù ẹ̀ńtẹ̀sì náà gbọ́ ẹ̀rá ẹ̀ńtẹ̀sì náà akọ́mpìnẹ́m ẹ̀ńtẹ̀sì ọ̀ẹ́dì náà asosiéètì tẹ̀mọ́ yìí association náà in all the montezuma's láṣẹrí kàlámù fi rahmatihi wọ́fi olùhìyẹ́tìhi wọ́fi mọ́lìkìhi kókó náà lẹ́tẹ̀ kó alkudus wọ́fi takubẹ́tìhi asalam wọ́fi salamihi ẹ̀yìn láṣẹrí kàlámù kamar haka idan an yi maka ne attitude of rahama ko za a rumu ta kauke ehu a zakon na gura ne hadu tsawon kowai ayin na ido ne ne ne ne ne almost one third of our communion was which is the Christians and that could have been so umar ibn mutana in kwani kan abashi nan but all has some kisar umar da kiran kan yi nan ni ma ka umar ni umar ni oh, so in kwani kan nan nan ran alif masa alaihi salam an da zan yi nan han jin da da ka kuma to sai rai ne ne wani jin nan wannan wannan ka ba nan san ka lè yẹra kẹrin fẹ́ lọ kẹlẹ́ mọ̀ọ́sá ìjọ ìjọ ìlú yẹn sáà lè mọ̀ọ́sá kàbá àwọn ọ̀nà kúrọ̀ náà yẹn. kárí àwọn tó kà wà lè kọ̀ ọ́gá lè mọ̀ọ́sá lọ aka oyè tó fẹ́ lọ́kà ákàmọ́kà àkẹ́wà sí lẹ́yìn ẹ̀yẹ sí àkà ìyẹn náà kàtà lè mọ̀ọ́sá wọ́n tẹ̀lé àkẹ́yìn wọn dàpẹ́ òtò méjì mọ́dàbí half of the world ẹ̀ ààyè mary the mother of God. Hmm? wa akatumbulia wa wadogo clay ina na malaika za kuona neno ni bela kwa wale wengine kwa huo damu yake surahi ni subhanahu wa ta'ala wasi'at rahmatuhu kull shay واشهد ان محمدا عبده ورسوله ان الجن كافه wa محمد wa ونبيه ورسوله دولة يا ايها الذين امنوا ما هي ذاك اعدوا اتقوا الله يهيم الهيم حق تقاته إذا يجي أمر قومي ويمني ولا تموتن أسيبك ويسني إلا وأنتم مسلمون aka hukumun hin wuce a wuri su ne ya maka su da kai su aka hukumun hin yana hukumun hin na dusu a rabai ayyuru ya ayi wannan su na hannun ka a wabara da su ana kai su ta ita ku rabbakun ni muhimmin na ka onarin rabbakun ní adarí wa ni ìmọ̀ àná ọ̀nà àṣọ ìrẹ̀ wọn ìmọ̀ àṣọ ìlú wọn everything ìdáná ahọ́rọ̀ wọn rẹ́sìkòkùn bíyàdìhì hàwákìkùn bíyàdìhì kọ́ àmọ́rọ́dùkùn bíyàdìhì ṣìfà òkùn everything bíyàdìhì. الذي خلقكم أننا يكون طلع من, من نفس واحدة من هناك أنا آدم عليه السلام وخلق منها زوجها ولم يهون منها ها أن ضمير يعود إلى ماذا إلى النفس كو وخلق منها هو مغنى أنا زوجها لم هنا أسامي وبث منهما رجالا كثيرا ونساء وبث يعني انتشر أو المريض سبعد spread رجالا أمر كثيرا أنا قور ونساء أتي أنينا إنما رجالا كثيرا ونساء كثيرا واتقوا الله أقول مو مهرين الذي أنا كان تساءلون به أنوص تساني so ẹlẹ́ náà nọ́bù náà yàgbá kàwọn àbọ̀dọ̀ mi náà kàwọn pẹ̀lú ní àmọ́ mi tí ó ní ìwà àpò kó mọ́ nínú wọ́n ní hmm? right consumption pẹ̀fà ẹ̀ ọ̀rọ̀ mọ́nà rẹ̀ ọmọ ìṣubú ọ̀nà ọ̀tá rẹ̀ tòbí àwọn ọ̀nà sọmọlẹ̀ àkàrà lọ́wọ́ ní chi náà. so ọ̀nà ọ̀sẹ̀ pẹ̀fà mu wàlú arham àti hìrì ìhìrì àwọn ọ̀rọ̀ jẹ́mọ̀ rẹ̀ sọ̀rọ̀ arham ìhìrì yẹn náà wẹ̀ ká àgbàgẹ́ni ẹ̀rọ ń gbé أنا لو كنا موجي بيجينا دم لم دلم في يوم دلي يوم ولا أو ما كان فهي ما قارا دم يكون أرهان باك يوم دلي سلام الخلف أنا من يوم وأنا حوصا أمه أكان سورة محمد فهل أتيتم فهل أتيتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم بمعنى و... واتقوا الله الذي تساءلون به ولا تقاتلوا الأرحام لأن أسنى الجمعان ونندا سنبونا إن الله كان عليكم رقيبا أبوك فتبتالونه رقيب هم hata rokii wale mimi nijilete nisikuzi nayo na kuamuna chelesha yóò ti kọ́ra kánsà rẹ̀ yóò ti kọ́ra kánsà ló kẹ́ni dákẹ́ rẹ̀ o sèmi rọ̀kìn yìí wọ́n mú nínú ẹ̀wọ̀n náà wọ́ọ̀ kya báyìí sèmi yẹn máa kan káàdà àlékún rọ̀kìn bá wọ́n yẹn lè wọ́n ní ìdá báyìí dáàbá yìí wọ́ yá ayé wọn lè ní amánú wọn yẹn máa kọ́ dọ̀ ìtọ́kùnrin wọn kú lù kọ́ọ́lá sọ̀dẹ̀dà wọ́n yẹn mú ní ìjẹ́wọ́ àkàrà yín gbọ́ àkàrà sadad wáyéwìlà mítàrú lọ́rùn ọ̀nà hàn sadad. so wọ́kúlù kọ́lá sadida kàrí àná ẹ̀kọ́ is straight and wọ́n gbé straight kan náà lọ́wọ́ so sadid iná iná kọ́lá hàk wọ́n kàrí àná ẹ̀kọ́ lọ́wọ́ so talk straight to the point ó wọ́n yọ̀ ọ́ náà kàrí àná ẹ̀kọ́ lọ́wọ́ kọ́lá but báyìí iṣẹ́ ìlànà rẹ̀ náà ẹgbẹ́ mi kẹrẹ ni wọ́n kọ́ ọba àká ẹ̀rọ mi wọ́n ẹ̀nà ìdó mi yìí ẹni mo yà àká náà kẹ̀ndá mi ọ̀nà àfáàfá nù wọ́n mi wáwo ní ìsìlẹ̀ ẹ̀dá mi ẹ̀ bí mo ti gbọ́n ọ̀kọ́ rẹ wàá bà mí nínú wọ́n àrò yà àwọn àjọ náà wà nígbà tó àmọ́ sóbìtì náà sì ní ẹ̀ yóò sì dèkì lákùn àmì àná lòmí ìsì kí ni kọ́ra àwọn mi wọ́n òye kúrò lákùn yóò ní ìbàkùn lòmí ìyàsí jẹ́ ìyè hàn wà mí. ومن يطع الله ورسوله فانا نسحسن منه بسحسنتم من بمعنى جوا كلامي قول سديد لك انتم من يوم انتم من كاوكا فقد فاز فوزا عظيما وانا لا رجل وانا كاودم اجعلنا الله واياكم من هؤلاء اما بعد اقع اولنا فان ظاهره ضعف الايمان وكذلك ترى اول the consequence weakness of iman the awakening not coming ní akọni ìyáni àwùjọwọ́ ọmọ yìí nínú àmà ọ̀hún sọ́lá ìka àmà ọ̀rà kọ́m general akọrọ ọ̀rà gàmẹ́kú àdá wọn tẹ̀sọ̀rọ̀ lọ́rẹ̀ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ it has become general وانتشر and widespread أو يقول في المسلمين أي في الناس في المسلمين عبارة يعني عبارة هي أنت من أقوى كمان عبارة وعدد من الناس okay number or عدد number of people إلك بولنا يشتكي يا complain ẹ̀ka pùrọ̀ that is ẹ̀rẹ́ náà kọ́ ìwọ̀ eh? anáìka ilé ní ìdáka ẹ̀mọ ẹ̀ eh, recognize am wẹ́ẹ̀ kìí sẹ́yìn kí ọ̀rọ̀ ní àṣà àdá ẹ̀rọ sọ̀rọ̀ ní ẹ̀kọ́ wà recognize am ní problem hmm? ọ̀rọ̀ náà ẹ̀rẹ́ kan náà ní ọ̀rọ̀ náà ẹ̀rẹ́ kan náà recognize am ní problem wáyé sáà wà ní wáyé sáà ní wọ́n pọ̀ náà ní ọ̀rọ̀ ní ìsìn schizophrenia ẹ̀ hmm? eh, schizophrenia so that àgbẹ̀sàbà kan kọ́ àwọn misinterpreta <laughs> mi ọ̀hìn kú ẹ̀nà àbọ̀rọ̀ náà kó eré àgbọ̀n ẹ̀yẹ ọ̀lọ́sọ̀n ẹ̀dùn mọ́ra rẹ̀ lọ́kọ́ àmì ìgbà very very negative ọ̀rọ̀ náà dọ́kọ̀ náà ní problem hmm. is a problem and kusuma like a problem identified is a problem hard solved go so أقوى أدب من الناس هنالك بولينا يشتكي أنا كنا complain من أي من قسوة قلبه يا complain of what قسوة قسوة القلب قسوة او مني وعي اما مش نتاجته دول جتوان اهورات فانا دول امي بيه كون لان دي نانتين ده وراي ساحة بيه سو انا قسوة كان نرى الدكتور وتردد عباراتهم تردد bimana takarrar repetitive ọyọkọ lẹ́nu repetitive ibara expressions ọyọkọ lẹ́nu express repetitively wòlọ́sàn wòlọ́sàn ẹ̀fí bẹ́ẹ̀ ahọ́rọ̀ àbátọ́ra bẹ́ẹ̀ akàrẹ́ náà ẹ̀rẹ́ ndúmọ̀lẹ́ amọ̀nrẹ́ pẹ̀lẹ́ntọ́fù kúrò ìgbàna ẹ̀rẹ́ nẹ́ẹ̀ka ọ̀nà ẹ̀rẹ́ náà kà ní ọkùnrin bẹ́ẹ̀ nìyọ̀ka. òṣèṣù bíkọ́sùwà fi kọ́ ìbí ẹ̀ka ìfún mi fi ìrísẹ́ rẹ̀. ka ayé musulmi ma kọrin ayé musulmi ma dọ̀tífà ọ̀sá lọ́rọ̀ fi ṣẹ́tún bá kan ọ̀sá kan ná àjùbù na ìgbàgbàd ẹ̀yìn ní kókó kò ní ìgboro ọ̀hún mi àwọn àkókò àkẹ́kọ̀ọ́ àwọn àgbàṣe ọ̀kan yìí ká ọ̀rọ̀ kẹrẹsìn ẹ̀yìn ní ṣẹ́ kẹ́kọ̀ọ́ ní fi lọ. àwọn àkókò ṣókú àná náà kò ní la ajidu meeku meeku yiri meeku kristan ɛn eh? meeku daari sabu lazza ubina naa ni lil ibada ta hekɔn yi ɔsadɔke ashuru and feeling ye feel ke anna imani ka ɔydan ɔydan do ni fil hadid hadid hadada bimana ɔdɛ sisɛ teyi lowest of the low Khabib what you what you man what Sulaiman al Khabib or you go and feel like iman and Allah himself no he cannot catch his son iman pressure is not very low but then you can la أنا أدريجا لا أتأثر بقراءة القرآن تعثير تعثير من هي effect eh? لا أتأثر I'm not being affected بقراءة القرآن القرآن إيه جن أنا كون جن جن أنا ولا لا القرآن ما تعرفون you react but of course you could go to the FM or القرآن ما ينفعك أصدق أي أقع في المعصية بسهولة أقع في المعصية بماذا؟ بسهولة هل أقع وقع يقع أوكي أقع أنا أقع هو يقع إيه داري وبيبا بكوان هو أقع في المعصية ما هو أهرها كنت منكم أسمي بسهولة إيه كو أبسا نمسوي sign of what sign of what weakness of immune نعم weakness of iman in different form of what expressions eh? different form of expression ìfẹ́ náà ráàkà àgbọ̀ náà kì í mẹ́rin ní week a ọkùnrin ọ̀yọ̀kọ ẹ̀ẹ́dẹ̀ka ọ̀nà ọ̀dọ́kọ̀ wọ̀tàrọ̀ dada ìbàárọ̀ tuurù ọ̀yọ̀kọ bẹ́ẹ̀ repeat and bẹ́ẹ̀ ara kí wọ́n sọ ìbàárọ̀ ìbáná utterances expressions of أسألك أحس بالقسوة في قلبي عن قسوة القلب أنا أنا غريب وما دوتين أنا من حسد أنا مكون أنا أنا نفاق hypocrisy أنا أنا أنا إذا أنا هنا إذا أنا أنا فادي أنا أنا سيدنا أنا رضي الله عنه hanzala ọ̀hún ní ìdáni ìní ní ìdáni ní ìdáni máa fakọ̀ hanzala máa fakọ̀ hanzala lọ́wọ́ àkànnà wọ́n bí bàbá kàrà gan wọ́n bí lọ́wọ́ sí bàbá kàrà náà ká wọ́n bí ní àti mání àbáná yẹn kò ní one side of what ẹ̀yìn adáfi ṣe bàbá kàrà náà ti wọ́n ọmọ rẹ̀ tako o láàmú wọn ní ṣe àbáná yẹn maka subhanallah hanzala wa ake ku hanzala ni ko ya yi nan da dan hanzala musin ene ne da yi ne ne ran ta tan mun to mulka hanzala dan to mu'min aw ne janaba aw ne ko dan jihad dawon sun koyi ne ka malaikan da ne sama radiyallahu anhu wẹ́rí ní ọ̀nà ìdúgbò ọmọ mi bọ̀ yìí ní afẹ́kọ̀ hàn zọlá ní afẹ́kọ̀ hàn zọlá ní afẹ́kọ̀ ìrìnà hàn zọlá láàbù mọ́sìkì hàn zọlá láàbù mọ́sìkì tí wọ́n bá kọ̀wé zaka subhana allah hàn zọlá máa bí kẹ̀ ya hàn zọlá sáàmì ọ́ hàn zọlá ká wẹ́rẹ́ ní ọdún ìṣẹ́ àkàyè mọ́sìkì ọ̀nà kọ́rin hàn zọlá what is what do you mean? nǹkan ọmọ ìṣẹ́ ọ̀kan náà lè dán dasuman kwanin ko dasuman ka kunna ne wal jana mun maka wani rama era amma ka tuna mun yin ko kani ne ne yan tan yana wuyu su kan ho an do mun don shi kan wal jana amma jana mun ne ni yan nan mu je jira na ko wani don ne risa mun ri yan abulation do ne ban da dasuman ka wani ko ra situation shi nan ba ka kare ya no da ne ba kanka hanzo la baka onara nazi ki biye baka na ko onara nazi ana da tumuri ko la na o irko ni complain on da ana en do tumuri alayhi salatu wassalam en ni ko ni sallallahu alaihi wasallam doka era complain en tumuri ka a same e man shoka no inshallah tó ń tún lè kà ìwé wà lóhùn tàhà ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlẹ́kàn náà wọn ọdẹ wọn wọn. ọ̀rọ̀ òkun. tí o kò dé ọgbọ́n mi tìmọ̀ káwọn iṣẹ́ mi wáyé bí ìgbà sísọ rẹ̀ nà náà. bẹ́ẹ̀ kò ní ìsinmi bí o fi ìka yìí ó mọ̀ ní ẹ̀kọ́ yà láti mọ̀ kó ní ìmọ̀ ìgbé fún mi alámàtó ìmán lẹ́sìn ọ̀rọ̀ yàtọ̀ ẹ̀kọ́ náà ṣé wàhálà àbí òrìkà alhamdulilayi ah màá ṣe ètùtù báyìí náà lè dáhùn ọ̀rọ̀ àná ìhẹ́nà alámàtú nifak iná àná mọ̀kọ̀ lórí ká ìlú yẹn ká á ó sì ní sùn sí ní rìgẹ́tò ọ̀làtọ̀ ní yàrá mọ̀ hmm? ó sì ní àkàbọ̀ nǹkan ìyè nìfa yẹ ká ìní sí bàbá ẹ̀ tó o mọ́ lára wọ́ọ̀dù ìlú òṣèlú kọ́ ọ̀là situation náà ó pass lọ́wọ́ náà lẹ́yìn situation náà ò ní èkó ọ̀dà tó ń gbà wọ́n wá kó ìlú ẹni tẹ́wọ́ mi kò yẹn máa kún bí àwọn nífà kàrẹ́. so àti the other sorry lákàtúntò láti zọta lè ìgbà dáàt náà kún sọ́yì náà kún gáàrí náà kún gẹ́ẹ̀tì sọ́yì ìlú ní ìbàdà and onímì dáadáa yẹ sàlám àbáṣàbí ní dáàrí wọn àìkú ẹni sàgbé wọn dín ní ìbàdà rẹ. asabu aminka ẹ̀wọ́n ti ẹgbẹ́ náà ta hmm? ẹ̀wọ́n náà kó sálà ẹ̀wọ́n náà kó sálà ọ̀tá ẹ̀kọ́ ní ìlú rẹ̀ aníṣe gánà ní ẹ̀kọ́ ìjọba kó sálà ní ìrẹ́kẹ̀rẹ̀ ọ̀yà tí ẹ̀kan ọdún yìí nínú ọ̀rọ̀ sí ẹ̀kọ́ sálà wọn náà kò wọ́n náà kò wọ́n ní táyì kàkúlẹ̀ ìjọba náà wọ́n ní wọ́n rẹ̀ nínú ẹ̀kọ́ náà sì fúlàmì ọ̀rọ̀ kò lè hàkọ́ àjẹbẹ́ kàná jùlá àjẹ àfẹnámàjìn ní kó àná ọ̀sán ẹ̀bí ìjà jùlọ nínú ilé oko <laughs> mọ̀tíláṣí tó mo ní wẹ̀rẹ̀ á ah, ẹ̀nà ní wòlíì ẹ̀nà níjọ ẹ̀nà ní ọ̀ wọ́ṣọ́ hàndé nínú níjọ ok máa kọ̀ nínú máa ṣe ń jù ọ́ láì kí ní sálà ẹ̀sẹ̀ ní rẹ̀ àbọ̀sọ̀ kò kọ́lé ṣètọ́n ìnà ṣètọ́n ìyá ìgbà gbogbo ìyàwó ẹ̀ inú mọ̀ náà kọ́ wa lọ́wọ́ ìsìkẹ́ bí ṣètọ́n bá rẹ̀ náà kọ́ náà wò sálà ọ̀. بينك وبين ربك وبين صلاتك so and agokan wọn náà wọ́n mẹ́yàn sàábì náà tó àní sàábì ọ̀yàn náà ní stọ̀ lọ́nà stọ̀ ẹ̀rọ àkọ́ráká àyìnà lọ́nà ní stọ̀ ní ìrẹ̀ àmì ìjọ àkọ́ráká bàbà lọ́nà ní ìrẹ̀ ní pọ̀ wá káà ìjọ náà fọ́nà lọ́kà àbí stọ̀ ní ìrẹ̀ ní wọn fún sọdáka wọn àná dáre ká stọọ nínú ilé rẹ ń gbé wọn ní sọrí omi ní sálámì. àbẹ̀rẹ̀ tó fún sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ka àbí mọ̀pá mẹ́rin ẹ̀gbẹ́ mi tọ̀ àtọ̀ dàbò rà bísọ̀ nìkan náà lọ káàtó àjọ ẹ̀gbẹ́ mi ní tẹ̀gbẹ́ tẹ̀lé ọlọ́ọ̀ ọ̀pọ̀ kó bá tọ̀ dọ́ọ̀yà àbẹ̀rẹ̀ tó fún sọ̀rọ̀ lẹ́nu ọ a kusa na ilahu don ọrụ ya na nasan ilahu tupu pe dákùsọ̀lá ìlànà bí wọn kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n jí káwùsàn ẹ̀ wọ́n ara wọn. ó sọ mi nù lójú kò wí ẹ sì nù ọ̀rọ̀ jù ọ̀ ẹ̀ kò sọ mi nù ẹ̀yà sọ̀lá. lóṣà ní gbogbo dáhùn ilé ní ilé ẹ̀sọ́ rẹ̀ dáwà bẹ́ẹ̀ wọn náà dáwọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ọlọ́run yẹn ọ̀nà ọ̀nà kó dọ́kà ana ka mutum ne an mutum ne zai jan mafana sun zai koyi maka sanu ma yana fara da yawo yau eh yana ni lazzatul ibadat eh na fara kan ne tani ba tani idan tani da koyi tani da imani ne eh, eh ne ma eh ne ma mani ne to da mun da san ne eh ne ne da san ne ita ne disko akan ne ne eh, ah, eh lere amana kurako ẹrẹ kó tààbù kàlùmí ṣéyìn náà fún ọdún yẹn kó àbẹmọrọ mọtò náà ẹni four hundred camels àkàrẹ náà we were talking we were talking about trillions of dollars that quantify was just spend one and abọ́ náà spend now we just there ọ̀ntún mi kì lọ ọ̀nfọ̀kọ̀ àdókùn mítìlá ẹ̀ òhùdì záhábà. ما بلغ مدة سحابي أقد يقول أواني قول دون نشر رسم صدقا أمر أسلم كيف إيه بيقول يا لنا أمينا نسأل يا مكلف صدقا لا أي ما صدقا ما بفايد ملك أين ما أتى من زي أتى وهود عبد الرحمن بن عوف رضي الله عنه adịghị m ahịọra ẹni hmm? dị ahịọra ẹni ọmọrọ kọ ọmọ tó sọ kéwì bá jẹ náà kọ àti ìgbòho ọlọ ọlọ náà níbi káyà náà kí náà náà jẹ náà náà náà àgbẹ anásíbẹ ọmọ tó mọ ní pásítọ sọgbàrọ kọ àgbẹ muhajirun àtànsọ kọ náà ìlànà kìíní sí of bishara glad tidings of ìlànà jẹ all of on different instances, different occasions. Abu Bakr fil Jannah. Let me Omar fil Jannah. Ekwa sa Uthman fil Jannah. Ekwa sa Ali fil Jannah. Ekwa sa baka ibn Aw fil Jannah. Ekwa sa Talha ibn Ubaidillah fil Jannah. إحنا ندك أبو أبيدة عامر ابن الجراح في الجنة أكوث لك سعد ابن أبو وقاص في الجنة أكوث لك سعيد ابن جبير في الجنة لا ذلك عن أه أبو مالك بن عوف ما راح يسلمكم الظاهر أن أبو مالك بن عوف رضي الله عنه na mola na kininka yanyin ya kuma yawa mata yawahin ya kamara na hiyar daban ha da ita ta kuma mai hana yanzu tutun ya kawo a mutum tuta za ki mawa dole man sun tun ke kawo sauwa ba ba a kama sauwa gaba abin da hiyar na mai wannan ai mai wannan yawa dole man ne a kyau ka kama sauwa tun duka zalika fadlu zalika fadlu يؤتيه ما يشاء تريد فورنك ايه وانا نعمة وبيد وانا نعمة دين اوكي اعرف هذا هذا من جاي اعدك هنا الدين ليه دي ليه انا ارمي انك بخب ارمي بن عوف بان جن ايه انا نميك اسأل بس هو ارمي بن عوف هذا نقول يا عبدين millions billions of hehe, lọ́kọ̀ àbáńdọ́sẹ̀mí sọ́dáka ntúmọ̀ríkà hẹ́hẹ́ ọ̀rọ̀ ayọ̀dúrà wọn ẹ̀wá yìí kẹ̀hún lọ́kọ̀ ọ̀mọ̀ On kẹ̀hún ọ̀yọ́ ìwọ́dọ̀ mímọ̀ sí trillions and trillions of dollars of dinar ló mú lọ́sí dọ́là sí ẹ̀ dìbò ọ̀nà kọ àbẹ́kẹ̀hẹ́ kàfẹ́nu kúnyẹ́ kẹ̀hẹ́ láàkì dìbò ọ̀nà ní yíwú náà wọn ntúmọ̀ríkà gọ́ òmùlẹ̀ ara sẹ̀lẹ̀kẹ̀ tó àrẹ̀ sọ àmẹ̀kẹ̀ wọ́n ṣíftà báàkì ọ̀rọ̀ kó bàtà àwọn ọmọ mi àdúrà yìí bàtà àwọn máa ń nàlùjá nàdá ọ̀dà kẹlẹ̀ ẹ̀ka bẹ́ẹ̀ ọmọ nàlùjá nàdá ọ̀dọ́ rẹ̀ wọn kẹ̀kẹ́ náà kàkà máa ń ọ̀rọ̀ kó àbúrò bí wọn náà pọ̀ láti àwọn kàdàrà yìí mọ̀ wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ ìbáàdà ẹ̀yìn ẹ̀tọ́ لذة العبادات عشان ذلك أشعر أن إيماني في الحبيب يعني thinking إيماني أوران متفقك في حبيب that is أهو أولانا ولدت نا كلوزين تنجنكو أين then that is نالك nana ومينا ila womi now wa abala nje ka kuliba hiyo ile kuliba za ku tun dangana kuma mu an yi nuna mana mana ka abin ki sai la a ta'assaru da kira a tun ƙoran eh, a rika ƙoran ya e kusa ne dan marasa dimaka ne ne ɗan ya ismit an hata ke ta'asiri in in yi كذلك في المعصية بسهولة ما خرام لي مكلمة كلمة هنالين بتقيل وكثيرون أو كان and all روح أنا أقول آثار إثامي المرض آثار المرض عليهم maadiya maadiya hmm? ọ̀gá ọ̀rọ̀ mẹ́fà nǹkan àṣà ìsàmì òkò alimárùn kó òkò anáìníwọ̀n ní aléhìn maadiya like is material nàkẹ́ rẹ̀ ayé like is what material ọkọ̀rin hmm? ọ̀dà kàdáka. وزعمك فعار ثم عار ثم عار شقاء المرء من أجل الطعام وكفعار ثم عار ثم عار فعار ثم عار ثم عار شقاء المرء من أجل الطعام فعار وكأوددي كنه ثم عار ضربي ثم عار أوددي كنه شقاء المرء إذا تبيني كلا من أجل الطعام ذاك rẹ̀ sọ́ọ̀rì sọ́ọ̀rì ọ̀pọ̀ rẹ̀ anantẹ̀lẹ̀ bí wípé abáàlú kébì rẹ̀ kó dẹ́gbà rẹ̀ hún méjì. wàhálà mọ́ọ̀t ọkà awúrò ní ẹ̀wọ̀n pọ̀ náà ẹ̀ asaasi kullu musuba asaas asaas ṣe يتعرف عبد كل مصيبة أنا الإلهة عبد فاي عبد بن بن أنا فاونديشن عبد بن أوتا ويك ما أنا أريد ويك أوتا عبد بن أوا كنت I was strong دي بي أنا كتامو هنا تبا أنا أريد ويك دي بي فاي دي أريد هنا وسبب كل نقص وبالية أو كما ويكنس عنون أنا رأي سبب أنا رأي قصص مولوي كل نقص أبجه أنه يقرأ جهادا وقرأ يكون لك أجيها بعمان أم يبيل لك أم من القلب وبلية بلان بلاي قصوة إيه؟ القلب أو ضعف الإيمان وموضوع القلب ọkà wèrè ire ayé ọ̀yẹ́ka mọ̀gbó position ayé àwòké topic ayé ẹ́n mọ̀gbó oníṣẹ́sáàs hasa yóò hisu ẹ́n hisas ló wá eh? sense sa sensitive ọkà ayé ayé is sensitive ẹ́n eh? very very sensitive gbọ́dọ̀ jẹ́ máa ṣẹlẹ̀ ayé máa kí kí àná ọ̀nà ìbéèrè kan òwú ẹ̀ náà ẹ̀ka it is sensitive sọ́nà ayé dẹ́ka ọ̀nà ìhà iná ni àkàkà àbáyé hmm? the more ní kòkó mo rí kòrẹ́kọ́ the more náà ó kò mo rí rí náà wọn but the less ní kòkó mo rí kòrẹ́kọ́ léde ní sọ́ọ̀ òní náà yẹ the more náà àchíyù kó ọkà mo rí olùkọ́lù position náà yẹ ilé ilẹ̀ ní sọ́ọ̀ ayé ọ̀ ọ́n tó tàn fún àkàlùkọ́. àwọn àdáta ni mọ̀ọ́dé olùkọ́lù ojú ayé àìní ẹ̀m pòtíṣọ̀ náà ní nílẹ̀ iná abẹ́rẹ́ mọ̀ọ́dé ẹ̀m kíṣà wàbà ọ̀pùtù kó èmi ní pòtù báyìí ráṣọ tọrọ àwọn sọrọ anátọrọ sensitive anáàkè ọ̀sìn yẹn àsìn yẹn àfẹ́kítà ọ̀rẹ́kù ìwúrọ̀ anyẹ́rìnyẹ́nà anyẹ́kyẹ́ wọn náà kàwé ìwúrọ̀ àwọn ọ̀rẹ́ náà ẹ̀yìn àgọ́ dọ́ọ̀rẹ́ nyàgọ́. lóṣèlú àbáni lóṣèlú kan náà sọlẹ́ yàn kọ́ lẹ́bẹ̀ ni ọ̀hó wà á ní pàǹkọ̀ lọ́dọ̀ ẹ̀ lóṣèlú bá a máa wọ̀ náà ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ wọn because all need enough what immunity to resist ọ̀yọ̀ kó làkì mẹ́yàn ẹ̀ǹgbọ́ràn ọ̀rọ̀ ẹ̀ǹgbọ́ràn dára ní usain usain strong ló ṣòro pẹ̀tàrí ní ìṣẹ́ àwọn ọ̀nà mẹ́ra ẹ̀kọ́ lọ́wọ́ ní sísan days nínú mẹ́ra káàrin yìí bí akọ́tẹ́rẹ́ náà gbogbo ní ilé kí ìtẹ́wọ́n ń ṣe.

ọ̀nà òsìkò nínú ọmọ ìmìtì náà ẹ̀kọ́ ní ìmìtì. ẹ̀ because ayin ìyá àmọ́ ayin sáà ayin náà mọ̀ ní ilé ìwàkó ọ̀nà ẹ̀ wẹ́rì bí biology àrò physiology ayẹ́wà bílí ìwọ́n lè rí ìlú rẹ̀ ẹ̀ ilé àkùnrin rẹ̀ yìí rẹ̀ sáà mọ̀. ilé hmm? rẹ̀ yìí rẹ̀ ìsìhìí kó bàtà lè bàkà yín ìjọ ọ̀yàn because it's what? It's, it's not physical, Oyoko. It's spiritual, Oyoko. Ọ̀nà ìbílẹ̀ kẹlẹ́ ní kan ọ̀nà ìhọ́ heart kó heart dáadé rẹ̀ anyá àwọn anyá àjẹnú náà ní ìlú nìkan àlóyè sọ̀rọ̀ pẹ̀sẹ̀lẹ̀ lọ́kàlà ìyẹn fìlìjẹ́ta dé mọ́tò rọ̀ ìdásọ́lá heart. صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم